بسم الله الرحمن الرحيم الحمد لله تعالى الذي أكمل الحياة الإنسانية بشرعه الكاملة شريعة جعلها الله منهجا ربانيا في كل جوانب الحياة ثم الصلاة والسلام على المنزل عليه قوله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وعلى آله وأصحابه الأطهار ومن سلك طريقتهم إلى يوم الجزاء عباد الله لقد أسبقنا الكلام قبل دخول شهر رمضان عن واقد الإسلام من شرك وتوكل على غير الله بجعلهم وسائط وذلك ناقضان ثم عدم تكفير الكافر المتضح كفره في القرآن والسنة واعتقاد أكملية وأفضلية هدي غير هدي النبي صلى الله عليه وآله وسلم وبغض شيء من الرسالة النبي صلى الله عليه وسلم وهذه خمسة وهذه خمسة من هذه نواقض فالناقض الثالث أيها المسلمون لنعلم علما جازما أن كل مستهز بالله تعالى أو بالرسول صلى الله عليه وسلم أو بالقرآن أو بالدين أو بالملائكة أو بالحياة البرزخية أو بالعلماء من أجل علمهم أو بأي شعيرة من شعائر الإسلام كالصلاة والزكاة والصيام والحج وغير ذلك من شعير الله فهو كافر إجماعا وعلى كفره أنه إما هو لم يؤمن بحقيقة ربه الذي خلقه أو أنه لم يؤمن بحقيقة دين الله الإسلامي الذي هو شرائعه والوقوف في أي أمرين كفر إجماعا قال الله عز وجل قل أبي الله وآياته ورسوله كنتم تهتزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعف عن طائفة منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين فالمستاذ بشيء مما جاء به الرسول صلى الله عليه وسلم فرضا أو واجبا أو سنة أو حراما أو مكروها فهو كفر قال الله تبارك وتعالى إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مضوا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين ثم قال تعالى فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون نسأل سبحانه وتعالى بأسماء الحسنى وصفات العلى أن يجعلنا مسلمين حقا ونحن ميتون ونحن مسلمون إنه ولي ذلك القادر عليه هذا وكفهم ولونه ọpẹ́ tó fún ọba Allah ọba tó parí ìsẹ̀mí ọmọ ẹ̀dẹ́ èèyàn ọlọ́run pé ìsẹ̀mí wa níjọmọ ẹ̀dẹ́ èèyàn káàmà ìsẹ̀mí tó pé pẹ̀lú òfin rẹ̀ tó pé láì sí òfin ọlọ́ọ̀bá subhanahu wa àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn àbá tí yàtọ̀ sẹ́ranko òfin yìí ọlọ́run ọba ṣe ní manhajan rabbaniya ìlànà ọlọ́run ọba látòkè sẹ́mẹ̀lì òfin islam kìí ṣòfin àgbélẹ̀rọ bẹ́ẹ̀ tí àwọn kan ń pé bíríkòtò tí wọ́n ń dáwọ́ ọjọ́ ọkọ̀ sínú àwọn tákàndá tí òfin látòkè ọlọ́run gbé òfin ìkalẹ̀ darí ìsẹ̀mí ayé ọlọ́run àti kó mọ̀ rẹ̀ tí ọlọ́run bá sọ àwọ́yà yìí kalẹ̀ fún kí ni àyà náà wa ma arsalnaka illa rahmatan lil alamin ànábì wa muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ní àárán ní tẹ́kó jẹ́ nkankan tẹ́kó jẹ́ ìkẹ́ fún gbogbo ọmọ ẹ̀dá èèyàn mẹ́sẹ̀jì wa ànábì lókè ayé oníkó wá jẹ́ ìkẹ́ kó jẹ́ ìdẹ̀ra fáwọn èèyàn ó jẹ́ mùsùlùmí ni o àbí kìí ṣe ìtagbé wà náà bí kalẹ̀ fún nìyẹn gbogbo àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n jẹ́ ni mímọ́ wọ́n mọ́ nígbàgbọ́ wọ́n mọ́ níwà wọ́n pé lẹ́sìn wọ́n ṣe wà wòkọ́sì kọ́lọ̀ kó bá yọ́nú sí wọn gbogbo ẹni tí bá rìn lànà àwọn wọ̀nyí kọ́lọ̀ kó sí wọn dòjú àkìyàmà àwọn ẹrú sí ọlọ́run ṣáájú ká tó bẹ̀rẹ̀ Ramadan àti ní àwọn kútọ́bù kan tá a ti ṣe sẹ́yìn níbàrá ẹni sọ̀rọ̀ lọ́jọ́ júmọ́ àbáyìí tàbí ṣàlàyé àwọn kẹ́kẹ́ nínú àwọn kan tí ń bá tùlámù èèyàn jẹ́ bẹ́yàn bá jẹ́ mùsùlùmí torí wọ́n bí sínú islam àbú jẹ́ mùsùlùmí látàrí pọ́kọ rẹ̀ náà jẹ́ mùsùlùmí lòun náà ti jẹ́ mùsùlùmí gbogbo ọ̀nà yòówù ti gbà jẹ́ mùsùlùmí ó di ọ̀ranyàn péyàn kíyàn mọ́ tí ń bá tùlámù ọ̀rọ̀ ilé ìfẹ́ dàbí ọ̀rọ̀ ẹni wọn wọ́n ń sí bísínẹ́sì kan tó wá jáde sí bísínẹ́sì yìí náà ni kò kí ni tí wọ́n ń ṣe ń bẹ̀ téèyàn fi ṣòwò tó fi sọ́ọ̀tì kò kí là ń ṣe ń bẹ̀ fi ń ń fi jèrè ó sáà ń ṣe ni i pé tí ṣọ́ọ̀tì bá bẹ̀rẹ̀ sí ń pọ̀ tó fò ń pọ̀ náà ti ń ṣe níṣẹ́ àwọn èèyàn lẹ́yìn ìsọ̀ àwọn akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn tó ti ń ṣòwò yẹn ti fẹ́ pé ẹ dákun bó la ti ń ṣòwò ìta ní ṣọ́ọ̀tì bẹ́ẹ̀ náà ni mùsùlùmí nínú islam tí ò kẹ́kọ̀ọ́ láti mọ kí ni tí ń bá islam jẹ́ lára èèyàn ìmọ̀mọ̀ nǹkan tí ń bá islam jẹ́ lára èèyàn gẹ́gẹ́ bí mùsùlùmí ó dàbẹ̀ ẹni tí ń ṣòwò tí ó sì mọ ṣọ́ọ̀tì inú òwò ẹ̀ kò sì mọ kí ni tí ń fa òkò fún èèyàn ti lo ogún ọdún nínú islam èyàn ti lò jù bẹ́ẹ̀ lọ ní islam ṣùgbọ́n islam ò sí lára èyàn jọ ọlọ́run kí ló fà gbogbo àwọn nǹkan wọ̀nyí ò yé wa ló fi di ọ̀ràn yẹn ká máa ṣàlàyé rẹ̀ a ti ṣàlàyé márùn àkọ́kọ́ ní tí ń bá islam èyàn jẹ́ òní ìwà ẹbọ ìmú nǹkan míì sìn pẹ̀lú bí à ń sin ànábì ọlọ́run kan báwọn kan ti ń pe ànábì ọlọ́run bá wọn lánàbì náà ti ń pè lọ́lọ́run àbójẹ́gbé oko àbójódò àbójómi kódà kó jẹ́ náà sallallahu alaihi wasallam lè yàn gbé wọ ọlọ́run ọba fún èyí tí mùsùlùmí má kéfèé léyàn ìkẹ́ ẹlẹ́ẹ̀kejì kágbára lé nǹkan ní lẹ́yìn wa ta'ala ń gbà kéèbà sáà ti lọ sáà ti rí mọ́lẹ̀ sáàtì sókè ní nǹkan jàmbá ò ní tí ọ́ ó wá di kéèyàn ń gbára lé nǹkan ní lẹ́yìn ọlọ́run ọba béèyàn fi ẹgbẹ̀rún ọdún kírun kò ní gba ládà rẹ̀ wájú ọlọ́run torí pé ọlọ́run bí mùsùlùmí má iṣẹ́ eré kan òsì tọ́lọ́run ó gbà lọ́wọ́ ẹni tí èsè mùsùlùmí ẹni tọ́lọ́run ó gba fẹ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ lẹ́ni tó bá jẹ́ mùsùlùmí bákan náà kẹta ẹni tí

tẹ́nìtàn ò wá lo ọ̀nà síláàmù fi tẹ̀sìn ọlọ́run ọba yẹn ló pẹ́ nìyẹn ní kèfèrí gbogbo àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run pátá Musulmi mùsùlùmí ìnà hakọ̀ gbogbo wọn kò sí kan báyìí anabi nínú àwọn gbogbo wọn mùsùlùmí ni wọn ibo wá titi ẹ̀ tó pọ̀ mọ́ lẹ́yìn ànábì kan lòun tí ó mọ̀ wá sin ànábì yẹn tí ò ní sin ọlọ́run tó dà nábì yẹn irú ẹni yẹn kìí ṣẹni níwájú ọlọ́run ọlọ́run bá pè ní kèfèrí bẹ́ẹ̀ bá pera rẹ̀ mùsùlùmí tí ó gbà pé irú ẹni yẹn pé ni ẹni yẹn náà mùsùlùmí má. ìkẹ́ ẹlẹ́ẹ̀kẹta ni kí ẹ máa gbà wípé òfin ẹ̀sìn kan tún ń bẹ ayé kan tún ń tó ní lọ pé òfin kan a tún lè lò lófin ayédèrú tí

ṣé à ń sọ pẹ̀lú àlàyé ni tàṣé lè náà ọlọ́run wá rọ́lẹ̀ débi kó mọ́ wá sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí ṣé lè náà ta'ala abóhun kórìíra nǹkankan nínú súnà náà muhammad sallallahu alaihi wasallam béèyàn jẹ́ àfáà jù bẹ́ẹ̀ lọ tó kírun jáwọ́ lọ kìí ṣe mùsùlùmí níwájú ọlọ́run ọba tó dá sá àwọn ilé mọ́ fojú mùsùlùmí wò ẹ̀ntẹ́sìn bá sì yé kò ní gbà ní mùsùlùmí kódà wọ́n lè mọ́ síra wọn kọmọ rẹ̀ ní síra wọn kò ní gbà ní mùsùlùmí bí bá ń pera rẹ̀ láfa àbí wọ́n ń fi àfà títí lọ́dọ̀ kò ní gbà fáfà ni torí kò jẹ́ mùsùlùmí lákọ̀ọ́kọ́ bèlè tí kó wá jáfà òfin ọlọ́run wàmà húwà délé hazì kèése nke àwádá ọ̀rọ̀ náà ọba ẹ̀sẹ̀ fíìmù suna na muhammadu sallallahu alaihi wasallam kèése kọ́mẹ́dì sàn pé fíìmù tí ò rí wọn agbé síwájú wa lórí tẹlifíṣàn kó rí dé ìfẹ́ ló fi mọ́ lò sẹ̀mí ayé ẹ̀ lẹ́yìn wá rẹ̀ agbàdà rí pé fíìmù lásán ni bá yàtọ̀ sí yẹn nǹkan nígbàgbé àfihàn wa a ti ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ká Ramadan fanẹ́kìdò sáàrí ìkẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ fanú kan mẹ́rẹ̀wá tí mú yẹn di kèfèrí tó sì mọ́ jẹ́ mùsùlùmí lójú àwọn èèyàn oníkálọ̀ màmàdájú àwọn irúsìn ọlọ́run kó yé wa yékéyéké wípé gbogbo ẹni bá ń fi ọlọ́run bá ṣe yẹ̀yẹ́ àbí ń fi ànábì tọ́lọ́run rán sí ń fi Qur'anul àbí ìtẹ̀sì islam lójí ń fi ṣe yẹyẹ àbí ìfà mọ̀lẹ́kà ọlọ́run bá tawẹ́wà àbí ni àwọn ìsẹ̀mí tá ń lò nínú sàárè ìgbìbéèrè wa ìgbìdánwò wa látọ̀dọ̀ àwọn méjèèjì yẹn wọ́n bá sọ tán báyìí lómi ìhà ní kí ni ta ń dọ̀rùn bọ̀ rí ẹ̀tẹ̀ sí ọkàn ni. Allah akbar kíyàn sí ikuta kó tó dóòtọ́ mà kíyàn sí ìkútá àwọn onísọ̀rọ̀ mẹ́ẹ̀ torí ọlọ́run àbírù wọn wọn yìí ni kíyàn sí ìkútá kó wọnú sàárè kó tó rí pé ẹ́ tí wọ́n sọ fún mi rèé ha ẹ̀pá yìí ti bóró kò sátúnṣe nàkírù mú kárù ìmúkàrù ẹwà ní àwọn mọ̀lẹ́kà kan ó béèrè béèrè lọ́wọ́ àwọn tí àwọn ẹni ọlọ́run yẹn náà àwọn lóòtún wá gbà béèrè nínú ìlú tátànjẹ ti pọ̀ jù lókè ayé nínú wọn ilẹ̀ Yorùbá wà ah ẹ̀sẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lù yìí ah àwọn olórí awolẹ̀ Yorùbá tó sọ nìyẹn olórí awolẹ̀ Yorùbá káìpé ní gáúsù kìí ṣe ń sọ bẹ́ẹ̀ mùsùlùmí ilẹ̀ Yorùbá nìyẹn tó bá lè jóun sún fi báyìí fọkàn rẹ balẹ̀ ẹ̀yìn nàìjíríà ó béèrè ta lọ́lọ́wọ́n ọba rẹ ẹ̀sìn wo ló sìn tẹ́lá nábì rẹ ìwọ ti kọjá yíhun ọba ti jóun sún fi ó ti kọjá rẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un fàwájọ́ súnfí títí tó kó wájú àwúbákì lọ́wájú ọlọ́run fàwá mọ́nú súnfí ọ̀hún títí tó náà kó wájú mú lọ́wájú ọlọ́run bí ó wà lè bẹ̀rẹ̀ ọlọ́run títí tó nu súnfí kó ju Usman àkárì lọ àtó ètò súnfí ọ̀hún láti bẹ̀ẹ́dẹ́ parí kèfèrí ni súnfí ọ̀hún láti bẹ̀ẹ́dẹ́ parí ẹbọ ni súnfí ọ̀hún láti bẹ̀ẹ́dẹ́ parí ìranù ni bẹ́ẹ̀ Yorùbá máa tó sínú ẹ̀sìn mẹ́kọ́ mọ́ sí súnfí yóò gbádùn ranù rẹ̀ dáadáa so lẹ wá ń sọ fáwọn ìgbọ́n bá ti jó kọ́kàn wọn balẹ̀ kò ní ìdí pé wọ́n ń rẹ́jì fọ́rọ̀ sàárè mà a máa fọ̀rọ̀ sàárè tayín lọ́dọ̀ àwọn tẹ́ ń pè láfàgán nìyẹn o kátọ́ fáwọn tí wọ́n gbogbo àwọn fi torí pé ẹni tó jẹ́ àbá tó fi ṣe yẹ̀yẹ́ yẹn ọ́náìlì tí ò bá jó ní kí ó kó jó nímọ̀ yẹn olùmọ̀ fi ṣe yẹ̀yẹ́ ṣùgbọ́n torí pé onímọ̀ lo ló mọ̀ onímọ̀ lo ló mọ̀ onímọ̀ ṣẹ̀ríà ló mọ̀ ni wọ́n wá fi ń ka yín ajá pé torí òfin ọlọ́run tó mọ̀ sí polongo yẹn ló fi sọ́dún yẹ̀yẹ́ gbogbo àwọn kan wọ̀nyí bẹ́yẹn bá dẹrù rẹ̀ òkè sí mùsùlùmí mọ́ o ẹ̀yìn gbà mí ìrùgbọ́n rẹ̀ ó sì pọ̀ ṣòkòtò rẹ̀ wólẹ̀ wà láì ó dá ọlọ́mọlúwàbí àmọ́ bó ṣe máa múra yẹn ní máa ń bí mi inú iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ wájú ọlọ́run àfi kó tún bá gbogbo ìran kan dáadáa tó rò kó bá wájú ọlọ́run bó bá nífẹ́ kó bàjẹ́ tún àníyàn rẹ̀ ṣe látàtìkò yìí gbogbo tó bá ti jẹ́ àpẹẹrẹ kan ní àwọn àpẹẹrẹ ẹ̀sìn wa ìkírun ni ìyọ zaka ni ìgbà àwọn ẹni ẹmọ gbọ́lẹ̀ àwọn mùsùlùmí mi tí wọ́n ní kan ṣe tó má ti ń pé wọ́n ní awóṣù lọ́láwọ́ àbáwóṣù lọ́tún láwọ́ wọ́n ẹ̀wò átùnwọnú oṣù kan nìyẹn ní ìsìn tí yóò tún ní jẹun ọ̀sán mọ́ <laughs> àtẹ̀mórí sàtẹ̀yìn sí ọgán náà ẹnu wa gan náà òtún kò wọ́n tún lè ní wọ́n róṣù wọ́n tún lè ní wọ́n róṣù àtẹ̀mórí sàtẹ̀yìn yà sínú ẹ̀sẹ̀ ọgán o <laughs> mọ̀ bí tó ń yà sí tètè yà mọ̀ bí tó ń yà o torí tó bá ti pé àwọn ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu yìí ọ̀rọ̀ wípé kí ní ìsìlámù ọ̀gán kí ló fẹ́ ẹ̀sẹ̀ òun gan-an bẹ́yàn bá ń dárú àṣà bẹ́ẹ̀ kìí ṣe mùsùlùmí o bẹ́ẹ̀ náà ni ó bá ti ń kú bí ọ̀túnla àbókọ̀ọ́la ń nẹ̀ mọ́ wóṣù o bàbá ti róṣù láfi sínú láfi sọdún tún náà wẹ́wọ́ ẹlòmí mùsùlùmí wà ní kí ni ẹ wo àwọn mùsùlùmí gan wàhálà tí wá tẹ̀tí pọ̀ jù gan àwọn tí wọ́n ṣe mùsùlùmí yẹn ọdún tí wọ́n yìí ní problem ọdún tí wọ́n ti wà fíìgì bẹ́ẹ̀ ni bó ṣe wọ́n gbélẹ̀ ẹ̀rọ ọdún tí wọ́n ni kò sí ní wà fíjì sọ́lọ̀ ló sọ ọdún tí wọ́n kalẹ̀ lẹ́sìn àbí ẹbá fẹ́ ṣègbéyàwó lápèjúwe bẹ́ẹ̀ mọ́jọ́ ọjọ́ olówó ẹ̀yìn ìyàwó ilé dílé ọkọ ọjọ́ olówó ni kì í sábà yí ẹ bó ti bá wọn fúnra wọn lọ́rọ̀ ọdún tí wọ́n kò sígbà tí wọ́n lè fìtì ẹ̀ sí àmọ́ ọdún tàwa mùsùlùmí ó ṣe bí ìgbà tá ń kírun ni bá àrá sì kò tó yẹ ká kó kírun ásírì lágo ún rọ̀lẹ́ àbí kó kínú vúr lágo márùn rọ̀lẹ́ ó sì lè máa kínú kẹ́mí kínú kínú kó ní mò ń kínú àlẹ́ áfírì lóru ó ti lásìkò sọ́nà tó gbé àsìkò kalẹ̀ fásìkò oorun yẹn náà ló fi àsìkò lẹ̀ tàbí ṣètúnú àwẹ̀ tásìkò yẹn ò bá tó wà lè ṣe ìwọ mùsùlùmí wá fi ń ṣe yẹ̀yẹ́ irú àwọn ìwà wọ̀nyí imú yẹn kó ní ìsìlámù ni àbí hajj kọ́lọ̀kọ́ yá fi èèyàn ẹ máa ń gbọ́ mùsùlùmí sí nǹkan òye nú ẹ̀sìn yóò mọ̀ ní hajj yẹn kí náà ṣe ń bẹ̀ wọ́n kàn máa ń dìsọ́bọ̀ ara wọn ẹ̀jọ̀ di time wọ́n kàn máa ń dààmú wọn ò ní gbénulé wọn wọ́kàn wọn ò ní balẹ̀ dẹ̀wọ́n á tún wéṣì owó sùlùmí nìyẹn o ẹ ti sọ lè ṣe Michael kìí ṣe zikir kìí ṣe ẹ́ta mùsùlùmí bẹ́bá wa ń gbà yànjú ẹ lọ hajj àwọn ìyá yín ẹ rán wọn lọ àwọn bàbá yín ẹ rán wọn lọ a ní ẹ waste of money ní hajj yẹn jọ lábí sọ wípé àwọn kan wọ̀nyí báwọn àfààlẹ̀ yorùbá ò bá fojú tó tẹ́ẹ̀rán nǹkan míì tẹ́ẹ̀rán àwọn wọ̀nyí máa mùsùlùmí létí wọ́n jáde níwájú ọlọ́run torí kò yé wọn o àjọ wà ń bẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò gbọ́ yé o kìí ṣe pé wọ́n fẹ́ kàn fi ń aláwọ̀bìnrin lẹ́rẹ̀ o bẹ́ẹ̀ náà ni zaka zaka kọ́ zaka rí yáwù ní mùsùlùmí ẹyọ zaka náà owó ẹni zaka kọ́ yáwù ló bá fi sí ó sì lówó lọ́wọ́ a ní nkan rí ní wípé kíyàn kan help humanity kíyàn ṣe dáadáa sí humanity ri pé zaka kan no no no no no no no no ẹ̀yin lẹ́sìn tó fún wọn gbágbára fún wọn fún wọn kìlọ̀ ọ̀rọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ bá fi ń tẹ̀sí nínú Islam tíyàn fi ń ṣe yẹ̀yẹ́ èyí ṣe mùsùlùmí mọ́ èyí tó wà tíyàn fi ní jẹ́ mùsùlùmí ni wípé ìkanu méjì ni nínú kó ṣe pérú ẹni yẹn lam yu'min bi haqiqati rabbihi alladhi khalaqah kírú ẹni yẹn mọ́ nígbàgbọ́ sí ọlọ́run ọba pàápàá ọlọ́run ọba tó dáa gan kò gbàgbọ́ sẹ́yìn mọ̀ tí ó bá ti ní wù ẹ tí ò ní tàwíìdì gbogbo ìwà burú rẹ̀ mọ́ ní sí látọ̀dọ̀ rẹ̀ torí pé natural religious police tó ń mọ́nítọ̀ láìpẹ́ èèyàn náà lọ́lọ́run náà ọlọ́run so tọ́lọ̀ yẹn bá ti yọ kó ní ẹ̀mí èèyàn mọ́ ló pààyàn déédé ó fi hàn déédé ó jákùn déédé wọ́n bá ti ń pakágà ń déédé ó ń gbó mọ́wọ́ dé kò sí gbogbo ìwà tó má bá lọ́wọ́ ẹ̀ àti kó ṣe wípé ó gbọ́lọ́n gbọ́ lẹ́kìn lámì yóò mín bí rìsáàlẹ̀ ti nàbí alẹ́sọ́láàdù sẹ́lẹ̀ àti kó ṣe wípé ó ya kèfè rí sí mẹ́sẹ̀jì ànẹ́bì tọ́lọ́wọ́n bá fi rán sí wa ìkíní kejì wa kèfè rí ni bó bá lọ gbọ́lọ́n gbọ́ lóòótọ́ ó di ọ̀nà ẹ̀kọ́ gbà nẹ́bì gbọ́ sallallahu alaihi wasallam bó bá ti gbà nẹ́bì gbọ́ kèé sórí ahọ́n nìkan gbogbo ohun tó bá mú wá fún wa nú ẹ̀sìn yóò bá ọ lára mu òní ní kórìíra kankan tí ń tánà ìbá sọ nú ẹ̀sìn lóògbà tí hadith tó bá gbọ́rọ̀ yẹn wọ́n bá ti ní àlàáfíà tó ṣe fi sẹ̀rí ọ̀ràn yẹn ní mùsùlùmí kò gbàgbọ́ ó ń ṣe ọlọ́run adé sọ́lá àti sàlám ó wá ní ẹgbà wà àdìsí kan wípé ó rí arákùnrin kan tí ń fọwọ́ òsì jẹun tí ò bá ń pè lọ́wọ́ àlàáfíà ó ń ṣe ọlọ́run sì ti kìlọ̀ fún wa ó ń la káàkùlù bí shimel fàyínà ṣàìtọ́ ọ̀nà ìyá àkùlù wọ̀yẹ́ ẹ gbọ́dọ̀ fọ ọwọ́ àlàáfíà yín tí ò bá ń pè lọ́wọ́ àlàáfíà ọwọ́ òsì ẹ gbọ́dọ̀ fi jẹun torí pé èṣù ní ń fọ ọwọ́ òsì tí fi ń jẹ tí fi ń mu ẹ̀yin lẹ́júwe èṣù fánàbí ni àbánàbí ló júwe èṣù fún yín ẹ̀yin lẹ́júwe ọlọ́ fánàbí ni àbánàbí ló júwe ọlọ́ fún yín èyàn kan mọ èṣù jànábì lọ ní ibi àwọn káfẹ́ yàtí lé ní a rí àwọn ẹ̀rí tó pọ̀ pé ànábì mọ èṣù jàwọn aláwo lọ ọlọ́run sí gàgá àti rí èṣù fánàbí jàwọn aláwo lọ tàbí fi máa ń kí wà nílọ pé gbogbo lànà èsù ẹmọ́rin o ẹmọ́rin o ẹmọ́rin ọ̀rọ̀ rẹ̀ yé mi jù yín lọ ṣùgbọ́n a máa mọ́ káàkiri náà ni a máa ranjú wọ́n wọ̀n mẹ́tù ni ilé aláwo ilé aláfà ilé pàìtọ́ kò lè dádùn àtẹnu ilé kò lè dọ́lọ́ ń pè àfikún rẹ̀ àwọn àfà ànábì wa ń sọ fárakùnrin yìí pé mọ́ fọwọ́ ó sì jẹun mọ́ bí tiwa náà lé ní pápájúlọ àwọn alákọ̀wé wa àkíyèsí ńlá ni o orí bá lajú náà ni a fọwọ́sì mú síbí fọwọ́sì mú fọ́ọ̀kì fọwọ́sì mú síbí à ń sayé náà nìyẹn o níwọ̀ mùsùlùmí òun lẹ́kọ̀ọ́ ni arákùnrin wa sọ fún ṣọ́nà alẹ́sọ́lá àti wọ̀sẹ̀lá ó ní mi lè lọ ọwọ́ ọ̀tún ó sọ ní sọ àtakò sánàbì ànábìnrin tó bá wá rí bẹ́ẹ̀ bó bá fẹ́ lọ ọwọ́ ọ̀tún onílé ìgbómọ́ tó fi kú láyé kò padà sí ọwọ́ ọ̀tún yẹn sí nǹkan rí mọ́ láyé ọ̀rọ̀ anábì ò tẹ́ di ṣeré ọ̀rọ̀ anábì tánàbì bá ń sọ̀rọ̀ sọ̀gbọ̀n láwọn sọ́bà lójú ayé rẹ̀ wọn ò ní lè wojú ànábì wọn ò dúró níwájú ànábì débi pé bẹ́yẹ báyìí lè kò sí wọn lórí wọn ò ní mira tájúwẹ̀ ọlọ́run fún wa kìsà náà ni ìgbà tẹ́yìn bá wá lóò gbọ́ lọ́n gbọ́ tí wọ́n tako súnà ànábì double standard irú ẹni yẹn mùsùlùmí gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ gbọ́ yí ká ó ní kúl àbíláhì wà àyàkìhì wà rọ̀súlìhì kúntùm tẹ̀sàzíwòn láti àtàbírò kọ̀dẹ̀ kàfàrùtùm báyìdà ìmánikùm iná ẹ̀fọ́ àwọn tọ̀ífàtí minkum wàázibẹ̀ tọ̀ífàtàn bí anna mutanu mujrimi ní sọ́tù tauba ọlọ́n ní ìwà náàbì kórí jọ́ndásì fún wọn lẹ́nu déjì ọ̀rọ̀ padà fún wọn lẹ́nu ẹmú kanú mẹ́tẹ̀ta sọ́lọ́wọ́n ọba àbójíṣẹ́ rẹ̀ àbófẹ́ ẹ̀sìn rẹ̀ kúntùm tẹ̀sàjùún lẹ́bí ń ṣe yẹ̀yẹ́ bí ní tó fáyà yẹn ni wípé ọlọ́run bá ránṣẹ́ tó ń ṣẹ́ ńlá rẹ̀ sallallahu alaihi wasallam ó ní kó kéde fáwọn mùsùlùmí pé ogun kan ń bẹ tí wọ́n jà ànábì náà wá ránṣẹ́ fáwọn mùsùlùmí wípé ogun ti yá o á kò sí sí nílùú wa Hmm, ilẹ̀ Yorùbá láwà ṣeéṣe bá ti mọ́ rí wọn náà nìyẹn ẹ múra sí àwọn sálàfù yín tọ́ọ́lẹ̀ àwọn àtiwájú burú yín tí wọ́n kọ́ ń gbé wà burú yẹn wọnú ìsìlámù wọn ò láti bọ̀ tán rí o tí ogun mùsùlùmí ń pẹnu pọ̀ lórí dáadáa sẹ́yìn kọ́ lọ́mọ bàjẹ́ lẹ́yìn máa fi ra wọn máa ń ṣe ẹ̀yẹ ànábì tó lógun yá òun wà jókòó kalẹ̀ sí yóò mọ̀ mutí àwọn lòmọ wá jẹ́yà lójú ogun á máa fara gbọgbẹ́ ní wọ́n bá ń ṣe gbogbo àwàdà yẹn ní wọ́n bá ń ṣe yẹ̀yẹ́ àwọn sọ̀hábà kan náà wá ń bọ̀ láwọn náà rí wọn lábẹ́ igi láwọn náà bá yá ti wọn wọn ò dá wọn lákẹ́ wípé òfin ọlọ́ọ̀lẹ́fín ṣe yẹ̀yẹ́ yìí ọlọ́ọ̀lẹ́fín ṣe yẹ̀yẹ́ yìí anábìyẹ̀ lẹ́fín ṣe yẹ̀yẹ́ àwọn náà sáàdájọ́ ń fọwọ́ lẹ́rán ìgbà tó yá àwọn bá kó wọn lọ sọ ìkalẹ̀ ní sọ́dọ̀ sọ́ọ́bà ló wà sọ́dọ̀ tí ò ní sí tán sálámà sánàbí ànábì ní kúl abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un sọ́lọ́wọ́n ọba ẹmùkanu mẹ́tẹ̀ta ni o sọ́lọ́wọ́n ọba tó dá yín àbánàbí rẹ̀ tó rán sí yín àbófin ẹ̀sìn rẹ̀ tó sọ̀kalẹ̀ fún yín lẹ́jìn sí yẹ̀yẹ́ ẹmùkanu mẹ́tẹ̀ta tó dúpẹ́ kò síbi tó rí bó sínú mẹ́tẹ̀ta bójú tó ọlọ́run fi ń ṣe ẹ̀yẹ ìbànújẹ́ ayérayé ni àwọn sàábà yìí wá ní àìwá ah, anábì àbá wọn fi ọlọ́run ṣe yẹ̀yẹ́ àwọn kan ń bọ̀ tí wọ́n láàrí wọn lábẹ́ igi anábì ní kílódé tẹ̀ dá wọn lẹ́kùn aburú tí wọ́n ṣe àwọn kan jókòó ní fi wá sọ wípé láti àṣàzìrò iná ẹ̀fù àǹkọ̀ ìfẹ̀tì mínkún tàbátà mójúkú fáwọn apá kan ìjọ kan nù yẹn làwọn tí wọ́n yà sọ́dọ̀ wọn táwọn ò bá wọn bá wọn fọlọ́n sí ẹ̀yẹ́ àmọ́ wọn ò dá wọn lákẹ́ ọlọ́ni àti fún wọn ní ẹ̀síwù bá bá fojú fún tí wọ́n ṣe nùwáìdìdẹ̀kọ̀ ìfẹ̀tàmì ẹnà òkèèrè a ṣe ìyà tó lágbára fáwọn ìjọ mí inú wọn torí pé ọ̀daràn ni wọ́n áyà yìí ló ṣe ẹ̀rí fún

bó serun ọwọ́ ọ̀tún ni kó ti gbé bó bá ọwọ́ ọ̀tún ni kó ti gbé bó wọ bàtà bó wọ ọwọ́ ọ̀tún ni ti gbé ìwọ́ wá rẹ̀ tó wá ń bẹ́ẹ̀ súnà ni kìí yẹn ìwọ́ tó wá ní ah, ah, ah, <laughs> <laughs> àbí ń ṣe náà ni nínú tí islamu ṣe léwọ̀ islamu ṣe léwọ̀ fọ́kùnrin kó ló ń fárún gbà èèwọ̀ ni ah, èèwọ̀ ni kò ṣe é ṣe nínú ẹ̀sìn kó wá ló bójú ọlọ́run bá pàdé kó jẹ́ tí kónùgbọ̀n kò lẹ́ẹ̀kẹ́ lágbẹ̀rẹ̀ wà dàbí tóbi ara o wọ́n wá lẹ̀ tó wá fi ilẹ̀ tó wá

wọ́n bá rá mọ́ tí ṣòkòtò rọ̀ bá máa wọ́lẹ̀ máa lọ́wọ́ ní ẹ́n ẹ́n ẹ́n wọ́n lọ́ọ́ ti tẹ̀blígì àbí ronú sí dáadáa o tẹ̀blígì èé sórí ire o fún èé jẹ́ èèyàn o torí gbogbo tó dánú ilé ayé làwọn ń tako gbogbo kan àrámù lọ́dọ̀ wọn o. sẹ́ni bá sọ̀rọ̀ nígbà míì báyìí ẹ̀rọ àṣìbánu pé wọ́n ọlọ́run ó wá foríjìn wa báyìí lẹ́nu ọ̀rọ̀ sẹ́ni sọ yìí gan ó lè pa ogbólé ayé rẹ tó bá foríjìn wa sànàbí ò sọ ni ẹlòmí wà ni àwọn ẹni ọlọ́run wà òkè wọn máa ń wọlẹ̀ gbogbo ẹni ọlọ́run kan láyò ní mọ orúfin ọlọ́run kò ní sẹ́ni ọlọ́run tí ó mọ òfin ànábì ṣe yẹ̀yẹ́ sallallahu alayhi wa gbogbo àwọn nǹkan wọ̀nyí bẹ́yẹn bá fi ń ṣe yẹ̀yẹ́ Allah subhanahu ta ta'ala yóò bí ó sì yàn o Allah subhanahu wa ta'ala ó ní sẹ́ rí àwọn ọ̀daràn ẹ̀dá wọn máa fi àwọn mùmínì ṣe yẹ̀yẹ́ tó kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn yàtàgọ́ manzul ó gbọ́gbọ́ tó ń gbọ́ náà ni ò sí fẹ́ mọ̀yàn máa orí orí ní ìsìn àtàlámù sí ìsìn kò dáwà lóhùn ó ti bá tó sọpá ìsìn mùsùlùmí mà orí fún ọmọ gbọ́nra wọn fọ́jára wọn lè kaná pé wà yorùbá lọ́rùn ló wá nú ayà yìí àtàkọ́ mù wà yorùbá ń gán nìyẹn wọn ò ní sọ síta fọ́nà wọn kùn kí ọ dáadáa ẹ pẹ̀lẹ́ akọ́rọ̀ ẹ̀sìn ẹ pẹ̀lẹ́ àfà ábàmì tó ti lérè ẹ̀sìn bá ti lọ sọ́bẹ̀ ẹni lè rẹ̀ ó tó ń lọ wọ́n bá tún dẹ́ sọ́dọ̀ àwọn èèyàn wọn láwọn èsù èèyàn wọn ó mọ̀ fọ̀rọ̀ yín pẹnu fakihíì ó mọ̀ fi nàjú ó fi mọ̀ sí pápátẹ̀ sí pápá ẹnu lágbájá ó ti wá gba wèrè mẹ́sìn báyìí o kódà ní ìsìn wọ́n bá tún wá ara àwọn mùsùlùmí òdodo kọ́ọ́lù ìnàhà òlà ìdọ̀ọ̀lù wọ́n bá fáwọn mùsùlùmí òru tí wọ́n fojú tó ẹ̀sìn tí wọ́n ń kọjú súnà nábì ní sẹ̀mí ayé wọn ó tún mọ̀ fi wọn ti yẹ̀yẹ́ ẹ̀rí fáwọn eléyìí bóònà tí ma ń sọ láyé sí wọ́n ni wọ́n já sí àbí wọ́n ni wọ́n já kòtò wọ́n léyìí òjá kòtò fún ọmọ tó ń lọ ojú ti là tó lé nínú ẹwọ́sòkòtò rẹ̀ àtó ìtó olóhùn kàwù àtó ìtó èyí ó ní kìníkànlò kìníkànlò sójú rẹ̀ ọ̀la ní tó bá ti jẹ́ sísà tí ọlọ́run ní kó mọ́ lónìí kọ́ọ̀bù tó jẹ́ medical doctor wọn àtọ́ ẹ̀dáhùn tó bá fẹ́ dáhùn patient lónìí náà ṣé kìí sí ojú náà ni èmi ò mọ́rú ọpọlọ tí ń bẹ nínú ọpọlọ ọmọ Odùduwà tilẹ̀ Yorùbá yìí alẹ́dàkùn fúlù sí àtẹ́ẹ̀dì táwọn èèyàn náà ṣé pẹ̀lú ìbọ̀wọ́ yẹn náà bí tí wọ́n mọ̀ lé o nígbà tí wọ́n sí sáwọ́dí tí wọ́n sí sáfàrà gbogbo àwọn tí tí wọ́n ìṣe sí kèfèrí ẹjìnà sí abọ́lọ́ subhanahu wa ta'ala kó mọ́ta sànú wa jù báyìí lọ kó jẹ́ kí àgbóyé ẹ̀sìn kó jẹ́ orí rẹ̀ lẹ́nu wa jù báyìí lọ la ilaha illallah bismillah rahman rahim adá ọpẹ́ fún ọlọ́run ọba ní ọpẹ́ tó pọ̀ asẹ̀yìn fún ọlọ́run ọba lẹ́yìn tí fi ń tóbi jùlọ èyí tí méjèèjì ń yẹ ọlọ́run ọba gẹ́gẹ́ bí ọlọ́run bá ti nífẹ̀ẹ́ sí bó ṣe yọ́nú sí mo ṣe ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ fún muhammad sallallahu alaihi wasallam àti kí àti ọlá ikú mọ́ bẹ gbére pẹ̀lú ànábì àti gbogbo àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ará rẹ̀ tó jẹ́ mùsùlùmí alámàrí rẹ̀ ó tóbi jù lọ́nú ẹ̀sìn bẹ́ẹ̀ sì ni ewu rẹ̀ ó lágbára ó di ọ̀ràn yẹn fún wa kálọ̀ ọgbọ́ àgbọ́yẹ̀sìn wa dáadáa àwọn láwọn bá pè ní àpẹẹrẹ ẹ̀sìn wa ẹmọ́jà fi ṣe yẹ̀yẹ́ má gbogbo ẹni bá ń fi ìsìláàmù pè ní àpẹẹrẹ kì í ṣe yẹ̀yẹ́ kì í ṣe mùsùlùmí gbogbo àwọn àpẹẹrẹ tá a ti mú wá síwájú yẹn ẹjá tó wá mú mi wá tẹ́jú wá gbọ́yé jù bẹ́ẹ̀ lọ àsìkò orun vóòrí tó bóyá bí 130 lọ́dọ̀ ti wà lápèjúwe ẹnìkan wá bọ́ tí ó wá ní Allahu akbar Allahu akbar ẹnìkan wá ní ah, ó tún pèrún sí wá ń tẹniyàn ṣe yẹ̀yẹ́ ẹniyàn wá pèrún tó wá ní kí wá ní ah, ohun fi ń pè ní pèrún tó ń pè ní ó ṣe dídẹ̀ tí ń ka Kùránì tóhun rẹ̀ òdùn ìwọ́ wá kọ̀ ní dẹ̀mọ̀ so látara ìmọ̀ ìyọnú sófin ọlọ́run a máa ra ìbínú ọlọ́run lára ara wa torí pé ẹni tó ń kórìíra yẹn torí pé tẹ̀lé òfin ọlọ́run ni tí ò bá tẹ̀lé òní kórìíra rẹ̀ náà sí báwọn èèyàn bẹ́ńtà tí wọ́n wọ pataka kiri inú tí wọ́n tí ẹ̀mọ̀ fún mùsùlùmí ẹ̀yìn ó ń bo ọ̀sọ́ lẹ́gbà tó bá bora tán wọ́n ti yẹ̀yẹ́ náà ẹ̀ ń gbádùn bẹ́ẹ̀ sí ń yọ́ àwọn lọ́nà mùsùlùmí ó lè nìkan ní òkùnfún tí o le bu ọwọ́ kó bu ẹsẹ̀ ẹ ń sọ di talk of the town ọmọ ọdún mélòó ni tí ń bojú ha ẹ wo orí social media ní táwọn èèyàn sọ èèyàn bí ọmọbìnrin ọmọ rẹ̀ fọmọ ọdún mẹ́ta ó ní kí ni wàhálà ti tiẹ̀ gbòrò yẹ kó wọ́n yàwó tiẹ̀ tí wọ́n pátákì nínú ẹ̀sìn wọn ti lé ju ọmọ ọdún mẹ́ta ló ní kọ́ọ̀bù wọn ló bojú wọn tẹ̀ ìjójúlé ọkọ̀ kó tó máa fi nǹkan bojú sọ́wọ́n tẹ ló dà nǹkan bò lójú ni èyí àwọn agbọ́ta ọlọ́run bá bí wọ́n sì bílẹ̀ onígbóse wù mí nìyẹn ọlọ́run sì jẹ́ rọrùn jù bẹ́ẹ̀ lọ kí ni tó kàn ìyí tí ò bá fi láǹfààní fúrú ẹni yẹn kó wá ní kíyàwó ẹ̀ àbáwọn ọmọbìnrin jẹ́ kán mọ́ lónìí kọ́ọ̀bù tóun lè sọ kò yẹ kí wọ́n tún takò títí ẹ̀ náà ó fi ilẹ̀ ní bó ṣe gbọ́ yé nìyẹn oníkálùkù ló sì ti ẹkó jẹ́ rẹ́spọ́ǹsì nìyẹn káwà gáàdì máa a máa fi ṣe yẹ káàkiri àwọn tó kọ́ wọnú ìlú ìlàkọ́ mọ̀ tẹ́lẹ̀ tí wọ́n wá fẹ́ lo táwọn eléyìí yi wá fẹ́ le o lópin ìgbà tí ń lopin ẹ ti àti nínú Qur'an àti nínú súnà náà Muhammad sallallahu alaihi wasallam ló ti hàn gbangba gbangba pé mùsùlùmí tàbá kíra wa àyítẹ̀ bèlètè pá kúnlẹ̀ bèlètè pá dọ̀bálẹ̀ mọ́tẹ̀ orí bèlètè pó tẹ̀ ẹ̀yìn tí ó dépò rùkú bèlètè pó wà bẹ̀rẹ̀ sóńsó bí èbù ti ń bẹ lórí ebè là gbogbo àwọn àfáà ti bá ń sọ nǹkan míì wọ́n ń pèrò sọ́jà tí wọ́n ní àwọn ń pèrò síwájú Ọlọ́run torí pé ẹlẹ́rìí tó bá sọ pé kìí sàṣà lárúbáwá lárúbáwá padà ní àkà yẹn ànábì kọ́ndẹ̀mẹ̀ fún wọn Bilal ọmọ Áfíríkà ni dúdú ni tíwájú àtẹ̀yìn ara wọn tó ń gbà Islam láti Rome tó pé ọ̀nà ìgbà kí wọ́n sí wọn gbígbà kan China ló máa kíra wọn náà ni tí wọ́n mọ̀ lọ́dì orí ànábì kọ́ndẹ̀mẹ̀ fún wọn tẹbá ti wá rẹ̀ tó lòun kíyàn mọ́ wọn lọ́wọ́ dé fìtínú wa pọ̀ ó ti ìlú tí wọ́n ń pè nílùú ẹ̀sìn gan òun náà láàrin yẹn gbogbo ìlú orílẹ̀-èdè àwùjọ kan tán bá ti ń fi òfin ọlọ́run ṣe yẹ̀yẹ́ tí wọ́n ní òfin ọlọ́run ní dúó ọlọ́run ẹ̀hàn wọn lè mọ̀ ní ìlú kan rí èmọ̀ tó tó lú yẹn ilẹ̀ Yorùbá máa wọn náà ní wá títà àti wọn gbogbo bẹ́ẹ̀ bá lọ tún bá tẹ́ ń dó lórí tẹ́ ìlẹ̀ lẹ́mọ̀ jù tẹ́ ìgbòfẹ́ ọlọ́ba wọlé ẹ máa retí ogun mi nínú ìlú yín làwọn kí ló ti sọ mú ipẹ́yìn tẹ́láńjì báwọn ni landlord yóò tí kan yín lẹ́kọ̀ọ́ ẹ ti wọ́n lẹ̀ kò kan tí wọ́n bá wọ́n gbogbo ṣe ń kí ọyẹn tí ò kúnlẹ̀ tí ò dọ̀bálẹ̀ òdùnmọ́ ọnú wọ́n mọ́ kò bá ọlára mú pé ìwà ìlẹ́kọ̀ọ́ ni kó kí mi kó mọ́ lè dọ̀bálẹ̀ kó mọ́ tẹ̀lé tẹ́ orí bó ṣe sálámà gan mi gbádùn ẹ̀ ẹ mọ́ ti mọ́ ní ẹ ṣe wọ́n lè sponsor àwọn àfà lórí rédíò tí wọ́n mọ mẹ́rìnwá kẹ́ mọ kúlẹ̀ mọ dọ̀bálẹ̀ lọ́sẹ̀ yẹn ẹmẹ́jà ta kò fi ọlọ́run o kò sí tó kéré tó bẹ̀rẹ̀ kò sí bàbá kò sí tó kéré ní òfin ọlọ́run báyìí ó dorí wípé òun fún yàwó gan ló ń jẹ ẹnu ilé kò kéré ní òfin ẹ̀sìn ọlọ́run tó bá kojú yẹpẹrẹ ẹjẹ́ kí wọ́n júwe kan kó kọjú ìwé lẹ́nu òun fẹ́ wọ́n jíjẹ́ yìí tó ń ṣe níwọ̀nba ọlọ́run fún àbáríkà sí ló bá di pé inú ilé bí ọ̀gán bá wò lọ tó wò bọ̀ ọlọ́run fún àlejò ọlọ ó tún wá ní ọjọ́ ọjà ìyàwó wá ní dádì èní lọ́jà owó ọbẹ̀ àbà àlàájá láàrúurú tọ́lọ̀ ń ṣe fún yín ó yẹ mójú kò ń bẹ̀ ní ara o ẹ̀tọ́ rẹ̀ ni sẹ́rí ẹ̀tọ́ yẹn kìí ṣe fún gẹ́gẹ́ ló fúnra rẹ̀ sọ fún òun fẹ́ gbà òfin ọlọ́ọ̀ni tó bá fún ó kan àbùkù tó bá fún fọ̀rọ̀ tí ẹ lẹ̀ ó ka àbùkù lọ́dọ̀ ọlọ́run ọba tó sòfin yẹn tó bá ní sàlàyé pò ní mọ́ sọ pé torípò náà ti lówó lọ́kọ́ wá lónìí sójú sínú lema báwo fi ọlọ́run ti lọ rèé o ó pọ̀ èyí tó bá ti gbọ́ tí wọ́n kà sí ọ létí pé èèwọ̀ ọlọ́run ọba rèé lára òfin ọlọ́run ni èyí tọ́lọ́ paláṣẹ rèé lára òfin ọlọ́run ni gbìyànjú mọ́fìsì yẹyẹ èyí tó bá ti lè ṣe mọ̀lẹ́mí rẹ̀ pé ìmọ̀nì mi ò

kọ́lọ̀já lè padà sínú òfin ẹ̀sìn rẹ̀ tàbá padà sínú òfin ẹ̀sìn rẹ̀ tán kọ́lọ̀ kó wá gbówá borí gbogbo àwọn ọ̀tá islam ọ̀tá islam nílé lóko kékeré ńlá wọn kọ́lọ̀ subhanahu wa ta'ala kó bí wá jẹ́rí wọn la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk